إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إليني تسواجو علي àwọn أحاديث tó wà 200 golden hadith from the messenger of Allah ti abdulmalik mujahid tí ó kọ tí ilé tẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia tí wọ́n gbé jáde ṣáájú aláti tọrọ gáfárà pé ó ti lé ní ọ̀sẹ̀ méjì báyìí tí a ti mú àlàyé wá lórí àhádìsí kan hadith number seventy eight hadith ẹlẹ́ẹ̀kejì dín ní ọgọ́rin òun la ṣàlàyé ẹ̀kan yìí ní ọjọ́ kìíní oṣù kẹta ti oṣù tá à ń fi òórùn kà èyí tí à ń bá bọ̀ yìí tá à ń bá lọ yìí a tẹ̀síwájú pẹ̀lú ògùn ọlọ́run lónìí lẹ́yìn dídádúró torí àwọn ìdí àbí omi ọlọ́run kí ó ṣe ẹ̀sìn nírọ̀ fún wa. hadith ẹlẹ́ẹ̀kọkàndínní ọgọ́rin hadith number seventy nine nù ìwé hadith náà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ báyìí pé wa wala tu'assiru wa bashiru wala tunaffiru lẹ́ẹ̀kan sí bashiru wala tu'assiru. wàbáṣirò wàlàtúnáfèrò hadithi yìí wà nù bukhari inshallah ta'ala àti muslim gan hadith anas ni mutafakun alayhi inshallah ìtumọ̀ rẹ̀ ní bọ̀rọ̀ gidi jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé yasiru ẹ máa ṣe rọrùn wàlàtúnáfèrò ẹ máa mú nǹkan le wàbáṣirò ẹ máa fúnni ní ròdùnú wàhálà tùnàfírù wàhálà tùnàfírù ẹ má ṣe máa lé àwọn ènìyàn dànù àlàyé àdìsí ní fọ́síwẹ́wẹ́ ráńpẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àdìsí alákọ̀ọ́kọ́ ní yasiru ẹ máa ṣe rọrùn hmm, ẹ máa ṣe dẹkùn àwọn àfáà ní ìtumọ̀ rẹ̀ ní usluku máa fi ilé yusru wasuhula ojú ọ̀nà tẹ́ máa tọ̀ ń tẹ́ òun ni ojú ọ̀nà tó ṣe pé ìrọ̀rùn àti ìdẹ̀kùn bẹ́ńbẹ́ sàwa nǹkan fi máa yàtọ̀ alákùbẹ̀ àmẹ́líkùm àwọn àmẹ́láàtìkùm máa ń gbọ́ ìrìkùm bóyá o ń fẹ́ ṣe yìí ojú ọ̀nà tẹ́fẹ́ tọ̀n tẹ́fẹ́ ṣe bóyá ó ní ń ṣe pẹ̀lú iṣẹ́ tiyín gangan tàbí ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹlòmíín táwa sọ pé iṣẹ́ amal àwọn iṣẹ́ tá à ń ṣe a sí méjì alákọ̀ọ́kọ́ ni ibadat àwọn ìjọsìn ẹlẹ́ẹ̀kejì ni adat àwọn nǹkan tá à ń ṣe tí ìṣèpá jọsìn tó ti jẹ́ ń tà máa ṣe lójoojúmọ́ ají hmm, a lọ sóko a fẹ́ lọ orúkọ a fẹ́ wá nǹkan jẹ à ń lọ bí iṣẹ́ láàárọ̀ bu àwọn nǹkan báwọn yẹn yàtọ̀ sí tìjọsìn gbogbo ẹ̀ pátá la gbọ́dọ̀ máa ṣe máa rin ojú ọ̀nà ìrọ̀rùn bẹ̀ àti ojú ọ̀nà ìdẹ̀kùn ìdí ni tí ẹ pé òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi náà wa Aisha ó ìtọ́sọ́nà ànábì ni pé ànábì kò ní ní àǹfààní láti ṣẹ̀ṣà láàrin nǹkan méjì ìlà tààrọ húmà èyí tó rọrùn jù nínú méjèèjì ni ó mú pẹ̀lú májẹ̀mú kí ni májẹ̀mú náà máa làmìyàkún isma tí ti ṣe ẹ̀ṣẹ̀ tó rọrùn yẹn kánà tó bá ti lè jẹ́ ṣẹ̀lẹ̀ tí ó rọrùn yẹn kánà adùn nẹ́ẹ̀sì àná ní gbogbo ẹ̀dá ànábì ni ó jìnnà sí jù ní gbogbo ẹ̀dá ọ̀rọ̀ tí wa wa wa sọ yìí àwọn àlàyé nípa rẹ̀ ó ṣe pàtàkì ká mú wá dáadáa alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ká bá ń sọ̀rọ̀ nípa ìjọsìn ọ̀rọ̀ ànábì yìí ń ṣàlàyé fún wa ìyẹn ni pé a máa ṣe ìdẹ̀kùn nínú ẹ̀sìn tẹ́ bá wo inú alukur'an sura two aya one hundred and eighty-five suratul baqara ọlọ́ọ̀ni yuridu Allahu bikumul yusr wala yuridu bikumul usr ọlọ́run ọba ń fẹ́ fún yín rọrùn ní o ọlọ́run ọba ò fẹ́ ìnira fún yín nígbà tó ọlọ́run ọba ń sọ fún wa nípa ààwẹ̀ rọmọdọ́ọ̀nù tó jẹ́ ọ̀ranyàn dandan gbọ̀n fún gbogbo ẹlẹ́sìn Islam lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n bá ti bàlágọ̀ tí wọ́n bá ti lè bàlágà báyìí tí wọ́n tó ẹni tí òfin ẹ̀sìn ti dọ̀ràn yàn lé lórí níta fi mọ́ mọ̀ pọ́kùnrin bàlágà ni tó náà bá ti tẹ́ni ọkùnrin tó bá ti ń lálà tátọ̀ dáńdíẹ̀ obìnrin tó bá ti ń rí nǹkan oṣù ẹ̀jẹ̀ aládàá rẹ̀ ó bàlágà nìyẹn nínú àwọn àmì náà ni pé yóò máa gúnmú àti iná ṣàkọ nínú sáyẹ́nsì tí wọ́n ń pè ní àwọn àmì púbátì pé èèyàn ti dẹ̀ ní ọkùnrin ọlọ́run ní rọrùn lòun fẹ́ fún wa tá a bá wo ààwẹ̀ fún àpẹẹrẹ ẹni tára rẹ̀ ò yá kùránì sọ wípé famankana minkum marida ẹni tó bá jálá rẹ̀ tàbí ẹni tó ń rìnrìn àjò kùránì ní àwọn àlẹ́ safarin fa'iddatun min ayamin ukhra ayamin ukhra ọlọ́run ní irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n fi ààwẹ̀ sílẹ̀ lọ́ọ́ di àwọn ọjọ́ míì ọjọ́ míì wo tí ò ní jálá rẹ̀ mọ́ tí ò ní ṣàìsàn tára rẹ̀ ó ti yá ọjọ́ míì wo tí ò ní sí lórí ìrìn àjò tí ò mọ̀ bẹ́ẹ̀ lé kó gba àwẹ̀ yẹn padà eléyìí ìrọ̀rùn nínú ẹ̀sìn èèyàn ò ní mú kókó pé ọ̀nà yẹn làwẹ̀ èèyàn àmọ́ jẹ ọ̀sán náà àwẹ̀ òun ó try òun ó mú mọ́ra bóríkì ẹ̀ ń fọ́ òun ó gbà wẹ̀ ìrírí ìdúlọ́ òbí kùn yẹ sọ̀rọ̀ punishment kọ́ ìjẹníyà la fa àwẹ̀ ṣe ìyẹn ló fà á tó fi yẹ pé ẹ́ẹ̀rí nípa ntànàbí sallallahu alaihi wasallam ń pa àwẹ̀ ó ní la yazalu nasu bi khayri ma ajalu al-fitra àwọn èèyàn ò ní gbòhun ò ní yẹ̀ lórí dáadáa lórí oríire lódiwọ̀n bá àgbà tí wọ́n bá ti ń yára ṣìnà ẹgbẹ́ kì í ṣe yà kì í ṣe ìnira lọ́lọ́run fẹ́ lọ́run ká tètè ṣìnà tí oòrùn disc sun disc tó bá ti lè wọlé báyìí ká ṣìnà bẹ́ẹ̀ sì ni ká máa jẹ sàárì wa ni wọ́n ń pè ní atahir hmm? fi kíni fi sahur ká máa jẹun wa lọ wakulu washrobu hatta yatabayyana alkhaytu alabyadi min alkhayti alaswadi min alfajri a máa jẹun lọ títí tá a fi pé alfajari yọ kí a máa jẹun lọ àwa dá oúnjẹ dúró pẹ̀lú ìbẹ̀rù pé ah, àlùfájàre ó máa yọ bá wa ń di oúnjẹ kìí ṣe punishment kìí ṣe jìyà làwẹ̀ pé bọ́lọ̀ ń fẹ́ jẹ wá ń yá ìrọ̀rùn ni káwọn ń jẹun wa lọ láì sí fòyà títí táwa náà fi kókè àlùfájàre ti jáde àwa stop hàtà débi pàànà bíi tiẹ̀ sọ pé kálá àlùfájìrì jáde yẹn ń jẹun lọ́wọ́ nǹkan kan ṣẹ́kù lọ́wọ́ èèyàn ó dẹ̀ ní bùkátà àti jẹ́jẹ́ tó bá fẹ́ jẹ́ ń bẹ̀ wọ́n ẹ̀ sọ́nù káàrùn wá tu ètò wà lẹ́nu gbé ń jẹ torí pé harufu gọ́ọ̀yà ni tí alifájàre ó fi jáde ṣèyàn ìdí nìyẹn kí ebi ká lọ́ máa jẹ sahuru lẹ yorùbá yẹn sì kéèyàn lọ́ máa jẹ láago mẹ́rin òru máa jẹ láago mẹ́ta àbọ̀ rárá náfìlà láàmú èèyàn lásìkò yẹn wallahu ta'ala àlẹ́ ìrọ̀rùn ni òun náà ní tàwọn aboyún hmm, àtàwọn tó ń fún ọmọ lọ́yàn bẹ́ẹ̀ náà ni àwọn arúgbó ẹ̀rí ọlọ́run bá lè kí ọlá sọ alladina yutiqunahu àwọn tí wọ́n ń gbààwẹ̀ ṣùgbọ́n o pẹ̀lú ìnira wọn fi ń gbà ṣẹ̀rí àṣàlàyé wọn wọn làwọn arúgbó fídíà tó tọ́ àmì miskin wọn ó fún àwọn èèyàn lò fídíà àwọn òṣì kàkà tí wọ́n gbà àwẹ̀ yẹn àwọn ò mọ̀ bọ́ọ̀yàn di àwẹ̀ kan oúnjẹ tó tó ẹnìkan jẹ tàbí múdù oúnjẹ tí wọ́n máa ń jẹ ńlú yẹn tí wọ́n ò tí ì sè múdù méjì fún àwẹ̀ ẹ̀yọ̀ kan wallahu ta'ala a'lam torí náà yẹ sírù ẹ máa ń ṣe rọrùn hmm? fún àwọn èèyàn ń jọsìn ẹ wá wo ìrun kíkí àsọlá téèyàn bá jẹ́ arìnrìn àjò kọ́sùrù wà àwọn ìrun olópò mẹ́rin zoro asri àti isha rákà méjì méjì ni ó fi kí kódà ó tún lè pa zoro àti asri pọ̀ kó kí wọn lẹ́ẹ̀kan kó kí magrib àti isha pọ̀ lásìkò kan bóyá lásìkò zoro tàbí lásìkò asri ni kó kí zoro àti asri tó bá jẹ́ arìnrìn àjò tàbásìkò magrib um, kó kí magrib àti ṣáì papọ̀ tàbí kó lọ kí magrib àti ṣáì papọ̀ lásìkò ṣá ní ìbámu sí bírin àjò yẹn ṣe rí orí a máa ṣẹlẹ̀ ńgbà míì kí èèyàn gbéra láti ìbàdàn yìí ń lọ kánò wọn lọ́kọ̀ ò dúró tàbí èèyàn gbéra látàkúrẹ́ orí ń lọ sí zaria ọkọ̀ lè má dùó ní àsìkò zuri ó wá dúró lásìkò àsìkò síjà ń bẹ kì í zuri àtàsí ẹ̀pọ̀ àbọ̀kọ̀ dúró lásìkò zoro ọkọ̀ yóò ní dúró mọ́ aago méje o nílẹ̀ ń o ìyẹn ti hàn pé òun ò kí mọ́ zori nìyẹn ó ti kì so mọ̀ ọrùn ó ní ọlọ́run ọba àlekè ọlá òun ló ṣe fún wa mo rò pé ó ti yé àwọn àpẹẹrẹ tá a lè mú wá nínú ibadat òní lílọ kan Eh, kòtó wà ń bẹ̀ gègélé wà ń bẹ̀ òkúta tó lè gúnyàn lẹ́sẹ̀ ẹ̀gún àmọ̀ eh, àsìkò òjò ni tó ń yọ. ọ̀nà kan sì wà tó jẹ́ pé ọ̀nà tí ò sí nira kí n máa sọ pé ah òun máa mọ̀ gba ọ̀nà ibi tó ṣòro gbà yìí eh, kó n fi yí ọlọ́run pé kò sí ọ̀nà nǹkan yóò lè dìhun lọ́wọ́ tàbí kó ládà òun ó fi lè pọ̀ tó ń bá fẹsẹ̀ gúngùn bá fẹsẹ̀ tó ń bá yọ̀ ṣubú lórí àmọ́ ládà òun ó lè pọ̀ pójú ọ̀nà ọlọ́run ló ń ti yọ̀ ṣubú kò bá mu ojú ọ̀nà èyí tó rọrùn yẹn òun ló lọ gbà òun ní lọ gba ojú ọ̀nà èyí tó ṣe kí ni ojú ọ̀nà èyí tó nira bẹ́ẹ̀ náà ni níbi eh, àwọn tó jọ mọ́ àlùmọ́ bóyá à ń ṣòwò ni àbí ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn àwọn èyí tó rọrùn tó rọrùn ń bẹ̀ láàmú fáwọn èèyàn mùsàlá hmm? ń rọ ṣe ìbádà afẹ́ lọ àjì ẹ̀rín hmm? tí wọ́n fẹ́ lọ àjì àtìrẹ́ ẹlòmíì tó lóun ó gbìyànjú òun ó tún ẹlòmíì ń bẹ̀ òun ó tún fẹsẹ̀ rìn bíi táyé àwọn ànábì yẹn ájì hmm, àwọn sábẹ́ lòun fẹ́ ṣe ẹsẹ̀ lòun fẹ́ fi rìn àyẹn ló ní ládájú àbẹ́lòmíì lè sọ pé òun fẹ́ gun ràkúnmí àbẹ́sìn ẹlòmíì lè mọ́tò lòun ó wọ̀ nígbà tí aeroplane wà ńlẹ̀ ẹ̀yìn tó bá rọrùn jù lèyìn ó mú aeroplane ló rọrùn jù lásìkò yìí bó tilẹ̀ jẹ́ pé tó bá ṣeé ṣe pé lu èèyàn súnmọ́ mọ́ka owó aeroplane pọ̀ bóyá ó tún ṣe ẹ̀ lọ síbi pápákọ̀ òfurufú láti lọ wọ bàálù ni ó lè jẹ́ pé tó bá gbé mọ́tò ó súnmọ́ ajẹ́pọ́kọ̀ ló rọrùn jù lásìkò yẹn ó lè yẹn máa lò wallahu ta'ala alam ọlọ́run ó ṣàánú wa ìyẹn ló fà á tí àwọn àfáà tí wọ́n sọ pé ìtìbá asahal wàlẹ̀ aisar ó wàlẹ̀ arfa kubinas ìmọ̀ tẹ̀lé èyí tó rọrùn èyí tí ò nira òun gangan ni tó jẹ́ rọrùn fẹ́mi wàlẹ̀ afdọ́lù ìndàlá òun ló sì lọ́lá jù lọ́dọ̀ ọlọ́run lódì wọn bá àgbà tí ìbá ti ṣe ara ẹ̀sìn ni tá a fẹ́ gbé jù sílẹ̀ làwọn àfáà fi sọ ìpín tá à ń sọ pé àtẹ̀yìsírù tá à ń sọ yìí o Um, bìtíìnì nínú o ntẹ́sìn bá ti sọ gbogbo nǹkan tẹ́sìn bá ti sọ nìrọ̀rùn o fún àpẹẹrẹ wọ́n ní ká máa kírun lẹ́ẹ̀márùn lójúmọ́ kẹ́nìkan wà wò pé ẹ̀bọ́ lọ́wọ́ ẹ̀bá nàbí sọ pé yasiru ẹ̀ máa ṣe rọrùn ẹ̀mẹ́ta lójúmọ́ lòun ó máa kí tòun àárọ̀ yẹn ní òun lára láti kí sọlá láti subah sọlá láti lè fàjìrì torí òun máa pẹ́ jí tàbí èkó lòun wà tóun ti ń ṣiṣẹ́ aago mẹ́ta òru mẹ́ta àbọ̀ àbá aago mẹ́rin làwọn ti máa bọ́ sọ́nà lọ bí iṣẹ́ àwọn òsì ní débẹ̀ tí aago méje ìrun tàárọ̀ yẹn òun ní máa kí toró ní òun lára ṣùgbọ́n tóun bá délé ńrọ̀lẹ́ òun ó kì í ṣáì òun ó kì í àti mọ́gíríbì àná òun ò tẹ̀ ní tí ìdílé lásìkò mọ́gíríbì alẹ́ bí aago mẹ́wàá alẹ́ lòun ó dé òun ó kì í ṣáì ń bẹ̀ tóun bá wà ń bí iṣẹ́ lọ́sàn-án nígbà táwọn bá ní bíréèkì òun ó kì í zoro asiri náà ò ní ṣe kí tó lásìkò ẹni wọn jáde so méjì ló wọn máa kí tàbí kò ń tẹ gbìyànjú kò ń fi zur asiri nígbà táwọn bá jáde iṣẹ́ òun ó kì òun lọ kí sáyẹnlé ọ̀rọ̀ yẹn ò wọlé o ìrírí lọ́ọ̀bì kún yusrọ̀ tọ́lọ̀ ń sọ gbogbo nǹkan tọ́lọ̀ ń ṣe inú ẹ̀sìn ìrọ̀rùn ni o ò ní fọkọ̀ lọ ara rẹ sọ pé mẹ́ta ló rọ̀ ọlọ́run tó fẹ́ mu rárá ẹ̀sìn gangan fúnra rẹ̀ ìrọ̀rùn ni torí náà tá à ń ṣàlàyé pé márààrún yẹn ìrọ̀rùn ni torí náà ò ní fọpọlọ ara rẹ̀ gbé kalẹ̀ so látara bẹ́ẹ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam èyí tó bá rọrùn nínú ọ̀rọ̀ ní máa mú anábì tí wọ́n tẹ̀síwájú pé wàlá wàlá tu'assiru ayé la tasluku turukal usri la fil ibadat wàlá fil mu'amala hmm? wàlá tu'assiru ẹ ma ṣe máa ẹ má ṣe ní àwọn èèyàn lára ẹ̀yin náà ẹ má nira yín lára hmm? ẹ má gbin ojú ọ̀nà ìnira bóyá nù jọ́sìn ni o àbí nù àwọn ìbáṣelòpọ̀ ìbágbépọ̀ pẹ̀lú àwọn ẹ̀dá ni o àbí nù àwọn àdá tàbí nù àwọn ìṣesí tá à ń ti bá sábà ó hmm? lè ṣe pàtàkì ẹlòmíì yóò fún rẹ ìnira yóò mú wá nínú iṣẹ́ ẹ̀sìn tí èso ọ̀ràn àyàn yóò kó nira bára rẹ̀ èyí tó rọ̀ lọ́rùn tó yẹ kó ṣe kò ní í ṣe náfìlà lọ́lọ́run fi ràn án rọ̀ lọ́rùn láti máa yàn ju ààwẹ̀ gbígbà lọ yóò lóun fẹ́ wo nkókó gba ààwẹ̀ nígbà tó lọ́sà bí ọ̀sà yẹn ò kì í jẹ́ kó ráàwẹ̀ gba dáadáa ẹ́ tàbí bẹ́ẹ̀ nìkan tó yẹ pé iṣẹ́ ti ń ṣe bóyá alàkúta níṣẹ́ rẹ̀ àbí bíríkìlà ni tẹ́gbẹ́ ààwẹ̀ yóò sọ́dọ̀ lẹ́ńbẹ́ kò ní tí ó lè ṣiṣẹ́ yẹn náfìlà kásọ̀rọ̀tù tórókìlẹ̀ xẹ́rì nìyẹn ojú ọ̀nà dáadáa pọ̀ tóní ètí ó kó nira bá ọ̀nù àwọn iṣẹ́ tí ìṣọ̀ràn yẹn yẹn kì í ṣọ̀ràn yẹn ni kéèyàn ó ṣe àlàyé tí mò ń ṣe nìyẹn tó bá yẹ pé yóò kó nira bá yẹn tí ìṣọ̀ràn yẹn sì níṣẹ́ yẹn iṣẹ́ yẹn á filẹ̀ akálàṣe èyí tó tiẹ̀ jọ̀ràn yẹn gan tó bá fẹ́ kó nira bá ọlọ́run ti tún fún wa ní kíni ọlọ́run ọba ó sì rọrùn fún wa nígbà táwọn ibi rí arákùnrin kan ní mọ́ṣáláṣí tó rọ̀gbọ̀kú lẹ́ni tó ń kírun ànábì ní àtúnṣọ́lẹ̀ aláwẹ̀sàd wọ́n kírun níbi lẹ́ni tó fẹ́ gbẹ́ ti tìmùtìmù sọ́lẹ̀ kọ́ ìmọ̀ kírun nínà rò fàílàm tàstàtìrì tó bá lè kírun nínà rò kó dúró fakọ̀ ìdàn jókòó kírun fàílàm tàstàtìrì tó bá lágbára láti kírun níjókòó fàálà jàmp fẹ̀gbẹ́ lílẹ̀ kó kírun ó kọ́nà fún alágbọ̀yọ̀rọ̀ rẹ̀. àpẹẹrẹ irú eléyìí ni arákùnrin kan tá à ń pè ní abu israel àdìsí rẹ̀ yẹn ìtàn arákùnrin náà wà nùsọ ìbùkọ́rí rọ́jùlan rọ́ ànàbí sallallahu alaihi wasallam rọ́jùlan wà rọ́jùlan wà kífàn fi shams ànàbí débi tí kàábà ń jọ náà ló bá arákùnrin kan tó dúró sínú oòrùn wọn á ní àníta ní wọn ní abu israel ni ó ti ṣèlérí wípé òun ò ní í jókòó òun ò sì ní í jẹ òun ò ní í mu bẹ́ẹ̀ sì ni òun ò ní kúrò nínú oòrùn subhanallah anabi sallallahu alayhi wa sallam ẹ pàláṣẹ ẹni tó ń sọ̀rọ̀ yẹn sọ fún kó jókòó ẹlẹ́ẹ̀kejì kó kúrò nínú oòrùn ẹ sọ fún kó kúrò nínú oòrùn kó jókòó fàlìyòtì mà ṣùgbọ́n ààwẹ̀ tó ń gbà lọ kó parí fi hàn yí pé ìdúró nínú oòrùn yẹn ìfìyàjẹra ni òun rò pé bóun ṣe pẹ́ nínú oòrùn yẹn tó ń fi jẹra ọ̀nú oòrùn yẹn maka mọ oòrùn mọ́kà ago àárọ̀ mọ́kà aago mẹ́wàá aago kan ti ń bí ni o àbí jù bẹ́ẹ̀ lọ gan fún ẹ̀tọ́ lọ́nba maka kò lọ mọ́kà yóò yẹ kéèyàn wá dó léjì kakọ́ á wà nú lọ́sàn gangan kó wá lóun ò ní kú ń bí bá ṣe pa òun sí lórúkọ lọ́wọ́n bó ṣe kíni ló ṣe fẹ́ràn òun sí rárá ó fi hàn pé àwọn tánàbíwá muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé halakali mutanatiun àwọn aláṣejù nídìí ẹ̀sìn ìparun ó ti dé bá wọn sórí ẹni yẹn sìn tí wọ́n pè ní àtànẹ́tòrò àṣejù díẹ̀ sí ni ìmọ̀ ṣe ìjọsìn tayọ ọba àṣeníkàṣe tàbí ìjọsìn tí ò sí nínú ṣẹ̀rí àkàlọ́ máa ṣe máa ṣe ìjọsìn tayọ bí ṣẹ̀rí àṣeníkàṣe tàbí ìmọ̀ ṣe ìjọsìn tí ò sí nínú ṣẹ̀rí àmọ́fẹ́lẹ́ lẹ́yìn ìrun ọ̀ràn yàn márùn èyí tó gùn jù tá a lè ṣe nínú afkaru tẹsbí wa tahmid wa ta'lil ní subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulilayi mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n tàbí subhanallah walhamdulilayi wala akbar subhanallah walhamdulilayi wala akbar tí yóò fi pọ́gọ́rùn márùn tábàgbò yóò jẹ́ mẹ́tàlélọ́gbọ̀n kí wọ́n á ní ọgọ́gọ́rọ̀ ọ̀run lòun ó máa ṣe subhanallah ọgọ́rùn alhamdulilayi nígbà tẹ́mi ti rìtáyà lẹ́nu iṣẹ́ ìjọba báyìí kò sí ní tóun fẹ́ fi gbèsè ayé òun ṣe báyìí bí kò máa sin lọ́n lọ ṣẹ̀rí sùhánà láì tàbí tírí ẹ̀yìn irun yẹn ọlọ́run ṣe oore fún mi o mo bá ìjọba débi dàrẹ́tọ̀ abẹ́lẹ̀ ní wọ́n tún jẹ́ ps permanent secretary kí ló kù fóun owó tó ń kókó ń gbà náà permanent secretary lòun ó máa gbà lọ kò sí tó kù fóun ju pé kó máa sin lọ́n dáadáa lẹ́yìn ṣubú ìtòun bá kí kò síbi tóun lọ. subhanallah ọgọ́rùn-ún ló wọ́n máa ṣe lẹ́yìn ọ̀run alhamdulilayi ọgọ́rùn-ún akbar ọgọ́rùn-ún hada tanato àṣejù nìyẹn díẹ̀ sí àkọ́kọ́ ọlọ́run ò ní gbà lọ rẹ̀ ẹ̀ẹ̀kejì ó súnmọ́ kó lọ jìyà lọ́dọ̀ ọlọ́run lórí rẹ̀ torí ó lẹ́tọ̀ọ́ sí torí pé ó ti fi ó ti gbé bàádà àti ẹ̀sìn ni ó ṣe tó bá fẹ́ máa ṣe subhanallah ọgọ́rùn-ún kò ní pẹ́pẹ́ fúrú tá à ń ṣe fọlọ́nù rántí ọlọ́run tó lójoojúmọ́ mo rò pé díẹ̀ wá ọlọ́run bá yóò fún wa ní àgbọ́yé rẹ̀ Abu Israel tí mò ń bọ̀rọ̀ rẹ̀ bọ̀ ànábì ní kókó onú kó jókòó kó gba àwẹ̀ tán ó fi hàn pé àwẹ̀ yẹn nìkan òlè tó bá súnà múnú rẹ̀ torí náà òun kò nira bára rẹ̀ lójú náà pé kí ni òun fẹ́ sin lọ́hùn lójú náà pé òun fẹ́ rojú rẹ̀ ọlọ́run mo gbọ́ nípa ẹnìkan eh, nìkan ńlẹ̀ ìlú àwọn ìlú wa tó wà ńlẹ̀ Yorùbá yìí tábà ti ń lọ sọ́nù òkè ọ̀yà ńlẹ̀ Yorùbá yìí wọn nígbà míì tó bá jí láàárọ̀ bàbá náà sí láyé mọ́ báyìí o tó bá jí láàárọ̀ ibi tóòrùn ti ń yọ yóò dojú kọbẹ̀ yóò àmọ́ wo òòrùn yẹn títí tóòrùn ó fi yọ bóòrùn ṣe wá ń gòkè náà ni yóò máa gbé orí rẹ̀ tẹ̀lé òòrùn yẹn kò ní kú òǹbẹ̀ tóòrùn bá àwọn èèyàn wá wò pé a ah, wà líyìí ọlọ́run lélẹ́yìí o ọ̀rọ̀ abu israel sọ pé ó kú onórin láti mọ̀ pé èyí ò kò sọ́dọ̀ rẹ ọlọ́run yín tó ń ṣe lásìkò yẹn kì í ẹ̀sìn rárá hàdà tánà tọ́fìdì bíbí ni àdádálẹ̀ ẹ̀nu ẹ̀sìn yín ò sọ́dọ̀ ọlọ́run rárá nǹkan tó ń ṣe sọ jù báyìí lórí irú yẹn kọ́lọ́n fún wa ní ọ̀rọ̀ rẹ̀ ah, fún wa ọ̀rọ̀ rẹ̀ anabi sallallahu alaihi wasallam wala tu'assiru ẹ má kó nira bara yín ẹ má sì ní àwọn èèyàn lára hmm? ẹ má ní àwọn èèyàn lára wa bashiru ẹ fún àwọn èèyàn ní ròdùnú ij'alu tariqakum da'imal bishara bashiru anfusakum wa bashiru ghayrakum ojú ọ̀nà ròdùnú ni ẹ máa rìn gbogbo ìgbà ẹ̀yin ẹ̀dùnra yín nú. ẹ anyi yín ro dùnú àwọn ẹlòmíín tó yàtọ̀ sẹ́yìn náà ẹ tún dùn wọn nú ẹ fún wọn ro dùnú nínú òdùn rẹ nínú nígbà téèyàn bá ṣiṣẹ́ dáadáa kan téèyàn dùn rẹ nínú pọ́lọ́n pé inṣàlá ọlọ́run ó muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ pé man qama ma taqaddama min dhanbi ẹ bá dìde lóru ramadan rọmọdán ló sì ń bọ̀ ẹ̀ ọlọ́run ṣọwá jùgbà náà lọ kò ṣe rọmọdán ní rọrùn fún wa tó dìde lóru tó yan náfìlà bẹ́ẹ̀ ìmọ̀nà pẹ̀lú ìgbàgbọ́ ọpọlọ́run ló ní àyàn wá ti sáàbà àti retí póun ó gba ẹ̀san rere lórí náfìlà tó ń yàn yìí gúfèrè aláhùnmọ́ àtàkọ́ dàmà mẹ́dàmbé á ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti tì síwájú. adùn rẹ̀ ẹnu pé alhamdulilayi ọlọ́run ó forí ẹ̀ṣẹ̀ mi jì mí bẹ́ẹ̀ náà ni mà ń Ramadan ẹni bá gbàwẹ̀ Ramadan náà báwọn bí ṣe sọ ẹni bá lọ hajj kò ṣiṣẹ́ hajj yẹ dáadáa dún rẹ ẹnu kó dọ́mọ tuntun anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní hajj mabrur laysa lahu ajru illa aljanna kò sẹ́sàn kankan tí ń bẹ fún ṣe hajj tá a ṣe dáadáa ju aljanna lọ ó ti ṣe dún rẹ ẹnu pé ọmọ aljanna ni ẹ ìdá tasaddaqta tó bá yọ yọ zaka ni àbòṣe sọdákọ òṣètọrẹ Hmm? gbà pé o ti gbà ládàá àná kùránì ní mọ̀njá abilẹ̀ hasana falawo aṣọ amsaluwa ó kéré jù mẹ́wàá ìlọ́po mẹ́wàá lọ́lọ́run ó fi tọ́ lọ́rẹ̀ ní ó fi sàn ẹ̀sán fún ọ padà ó fún yàn one thousand sọ pé mo ti ní nothing less than ten thousand naira ọ̀nà tí ten thousand yẹn wá fẹ́ gbà wá àti bí ó ṣe jẹ́ ni òye wọ̀ bóyá káàṣì àtàǹdì ni o bóyá káàṣì àti sọ́nwìyà ni o bóyá ọlọ́run fi pamọ́ fún wájọ́ gbèdé ni wallahu ta'ala alam ọkàn rẹ láti balẹ̀ pé ó kéré o à one thousand tí mo fún yẹn mo ti ní ten thousand. Hmm? ó ṣàdúà nù rẹ ẹnu pọ́lọ̀ ti gbàdúà ẹ nínú suratu Ghafir sura forty aya sixty ọlọ́run ọba ní ud'uni ẹ pè mí astajib lakum máa dá ọlọ́run ah, ọlọ́run ló ní àpè òun ó ah, alhamdulillah àdúrà mi ti gbà hmm? kò ní ìdíkò ìṣẹ̀mọ́ lọ kan hmm? dùn rẹ ẹnu tó bá lálàá ó hmm? lálàá nígbà tó o lálàá hmm? kí ló lá nínú àlá àwọn àlá yẹn wàá dùn rẹ̀ ń nú hmm, wàá dùn rẹ̀ ń nú ọ̀pọ̀lọpọ̀ àwọn àlá mi lẹ́lòmíì máa ń lá tí ó bá ní ó di wàhálà sí lọ́rùn nígbà tó bá lọ ọ̀dọ̀ àwọn babaláwo bóyá ó kọ́lé nínú àlá ilé ló kọ́ wọn bá ní àwọn ayé ti gbà <laughs> kò lè kọ́lé mọ́ láyé o àfi kó o gba ilé òun padà lọ́wọ́ wọn bàbá kí láwàá fi gbà á kò rọrùn ẹja béèrè lọ́wọ́ wọn hmm, ìgbà náà tí wọ́n bá ti wọ́n á wọ̀n ọ̀hún ó ti gbé ọ sórí ìwọ̀n sólówó ńlá ni ó ra màálù dúdú funfun àti pupa tó bá yẹ pé àgùntàn ni wọ́n rí págbá rẹ ká ó ra àgbò àtàgùntàn tó bá jẹ́ adìẹ ni wọ́n rí pé apá rẹ ká adìẹ ni wọ́n ní kó mọ́ wá mú hmm, ni wọ́n ti gbàlé rẹ̀ dunra rẹ̀ nú pé o kọ́lé nú Allahu akbar ọlọ́run fún ọ ní ìròpó kọ́lé láyé nìyẹn ọlọ́run fún ọ ní ìròpó kọ́lé láyé nìyẹn ó wa mọ́tò lọ kọ́ ẹ́ lásídẹ̀ǹtì pé àmọ́ rò pé ó lásídẹ̀ǹtì láyé ànábì ti sọ fún ọ tó bá ti jí irú àlá yẹn mọ́ lọ sọ fún babaláwo mọ́ sọ fẹ́ nìkankan sítọ́sẹ́gbẹ́ òsì rẹ kò ṣe tààwùd azulẹ́mi ṣe tán ní rọ́jìm lẹ́ẹ̀mẹ́ta aburú tó rí yẹn ò ní ṣẹlẹ̀ sí ẹ̀ hmm? àtàwọn àdúrà mi àfikàrù mi wà tá a tún lè ṣe tàbá ti rí rẹ̀ lọ́wọ́ náà heznu muslim tá à ń tẹnu mọ́ wà ń tó ọlọ́run ó ṣàánú wa tó torí náà tó bá di lálàá dunra rẹ nu wọn bàrà rẹ nú jẹ àbẹyẹ kan kọjá ló wá ṣe gbúgbùgbù lóru òwìwí ṣe ó kan wà tó fẹ gbé tó fẹ pàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ nìyẹn tó tù sí nìyẹn tó bá lè jù wá nà ká yẹn wa na'udhu bika min shururihim hmm. ọlọ́run á fi ọkọ wọn lọ́rùn bó já ni ayé ọ̀run ẹnìkan kan ò lè gbá inna naj'aluka fi nuhurihim á fi ọkọ wọn lọ́rùn wa na'udhu bika min shururihim á sì wá ìṣọ́ rẹ níbi aburú wọn torí náà bẹ́sìrù fúnra ẹ̀ ń dòrò dùnú wàgẹ́rì fáwọn míì náà nírò dùnú wọ́n látúná fírù ẹ mọ́lẹ̀ àwọn èèyàn níbi iṣẹ́ eré ẹ mọ́lẹ̀ àwọn èèyàn níbi ìjọsìn Hmm? irú rẹ̀ ni ìtọ́lá tìlú imam bíi jama imam tí ó mọ kírun tí ó wàá fagún nínú jama aksar min sunna aw mina sunna ju tó wà nù sunna lọ tàbí aksar mimma sara àdàtà lè náà sí ìlà bá àdàtà àlìm wa ta'allum tàbí kó mọ kírun yẹn kó fagún ju táwọn èèyàn ti bá sábà yẹn pé tó ti máwọn èèyàn láńbẹ̀ yẹn bóyá imam tó máa kírun fún wọn tẹ́lẹ̀ tó bá ti ka iná àtẹ iná ìsájà ni wọ́n wá dé ńjọ́ tó kọ́kọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí kírun fún wọn nígbà tí bàbá ìmọ̀ mọ̀ sí láyé mọ́ hmm. lámúyàkú ni ló fi bẹ̀rẹ̀ tí wọ́n pé lámúyàkú ní oògùn lọ́dọ̀ tiẹ̀ àwọn yóò ní ha akírun òkè òkè lákí lónìí ọ̀la báyìí wọn ó yọjú iná bá ti pé ó dé wọn sá lọ́nu àyàfi lẹ́yìn ìgbà tó bá ti dá wọn lẹ́kọ̀ọ́ ó fi kọ́ wọn díẹ̀ díẹ̀ ní tàdárù tí ó fi wá mọ́ wọn lára òye á ṣe pé láàrin ọ̀sẹ̀ kan ẹ àti bá wọn sọ ẹ̀wọ̀n ògbọ́nràn àwọn èèyàn yẹn ọ̀tá súnà ni wọ́n àmọ́ ti ṣàlàyé fún wọn wípé alikabakora àti gbọ́ ṣùgbọ́n sọ́sẹ̀ kan ni ní tí wọ́n ti ń bá bọ̀ sọ́sẹ̀ kan ni díẹ̀ díẹ̀ ló máa fà wọ́n ẹ́ ó máa aláǹtarọ̀ kẹfà díẹ̀ díẹ̀ ló máa bọ́ sí sábì làmìyẹ́kọ ni díẹ̀ díẹ̀ àmọ̀ ìyàtọ̀ àṣà níjọ́ kan ó rí i pé tó bá yájọ́ tó bá ka iná àtẹnà kan àwọn mìíràn ṣàfikírun tán ni imam irun wa mọ̀ ìyá lónìí ẹni tó jẹ́ pé ó sọlá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé irun wa ti gùn jù nìyẹn o a kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ torí pé ó ṣẹlẹ̀ sí mu'ad bùnú jabal radiyallahu ta'ala anhu ó máa ń kírun ìṣá ìlẹ́yìn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó bá kí tán yóò lọ kí fáwọn èèyàn wọn lọ́jọ́ kan ló ń kírun lọkùnrin kan mú àwọn tó ń kírun lẹ́yìn rẹ̀ kan kú lẹ́yìn rẹ̀ ni ló wà lọ dárun rẹ̀ kí ó ti gùn jù làwọn èèyàn bá sọ pé mùnáfìkì lọkùnrin lárakùnrin yẹn bá lọ ọ̀dọ̀ ànábì mu'ad náà dé ànábì ní afatana anta ya ṣé o fẹ́ ṣé ẹni tí ó máa kọ́ àwọn èèyàn sínú àdánwò ló fẹ́ yà mí nítorí ṣe nǹkan dáadáa ni ṣùgbọ́n ó ti lọ sọ àwọn ẹlòmíì sínú àdánwò mọ́ lé wọn torí pé kò tí ì mẹ́ni yẹn lára díẹ̀ díẹ̀ ni ọlọ́run ṣàánú wa àmọ́ kọ́ wọn wà fi dáwà látúná fìrù báálí ìlìnàs nínú dáwà tá a bá ń pèpè sẹ́sìn ẹ má lé àwọn èèyàn kú ònú ẹ̀sìn ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn ẹ jẹ́ ká mọ ṣàlàyé ká mọ ráwọn èèyàn létí àwọn nǹkan tí ìró òdùnnú wà ń bẹ̀ lọ́nà pé wàá bá ṣírù wà látùnà fírù àwọn tí mo dún ọ̀rọ̀ àlìjánà kúnlẹ̀ fridaus mọ́ hm? làámọ́lẹ̀ pé ẹni báyìí ọmọ náà ni wọ́n ti sọ bẹ́ẹ̀ náà gan láàlè làámọ́lẹ̀ pé ẹnìkan báyìí ọmọ àlìjánà ni ọ̀yàfi tá a bá rẹ́rìí fún un ṣẹ̀ríà o bóyá ọlọ́run sọ ọ́ bí àwọn mẹ́wàá tí wọ́n gba ṣáádà àlìjẹ́nà látàyè bí àwọn tó jagun bádùrù bí àwọn tí wọ́n wà báyàtú rìdùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n sọ yín tó máa ṣe ni pé máa bẹ lọ́hùn kó fa àwọn èèyàn mọ̀nà tá a bá ń sọ̀rọ̀ pé ah, àwọn èèyàn wọn mẹ́ra ah, ẹ̀rí ẹmú ti wá di táwọn èèyàn fi ń gbafẹ́ àwọn ọmọ ọlọ́kadà létí títì bóyá nílò àdárúkọ bẹ̀ tó ọlọ́nkọ bá ní fi wọ́n mọ̀nà kì í ṣe tó dáa èyí náà já wò wá àwọn ọ̀nà tó máa bi rifki wàlíìn láàbì ọ̀nà ò ní ma lé àwọn èèyàn díẹ̀ ẹ̀sìn pẹ̀lú ọ̀rọ̀ ẹnu rẹ̀ wàá máa ṣàlàyé pẹ̀lú ìfọ́síwẹ́wẹ́ táwọn èèyàn fi wò ah ọ̀rọ̀ lẹ́ni yìí ń sọ. wọ́n sọ fún èèyàn pé kò lè ráforíjìn pé ah ẹ wo ẹ̀ṣẹ̀ yìí ẹ̀yin náà fà tó àdìjọ́ gbèdé tọ́lọ́run bá béèrè ah ṣàlàyé fáwọn èèyàn torí pé ọlọ́run bá lékè ọlá gan sọ nínú sọ́rọ́tù uh, zumar ọlọ́run ní kúlíà ìbáàdìyà sọ́rọ́tù zumar sọ́rọ́ thirty nine àyà fifty three sọ ẹ̀yin ẹrú mi alẹ́dínà sọ́rọ́fù àlà ànfùsìn àwọn tí wọ́n ti ṣàbòsí àti wọ́n ti kọjá àlà nípa ẹ̀mí ara wọn wọ́n ti dẹ́ṣẹ̀ bọ̀ ẹ̀mí ara wọn lọ́rùn látàkọ̀ nẹ́tùmí rahmatillah ẹ mọ́ sọ̀rì tínú pa olúwa inna Allaha yaghfiru dhunuba jami'a dájúdájú Allah máa ń ṣàforíṣi gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá innahu wal ghafuru rahim dájúdájú Allah ni aláforíjì ọ̀bọ̀ oníkẹ́ ìbáwa náà gbọ́ kí sọ ìtàn arákùnrin kan tó pààyàn mọ́kàndínlọ́gọ́rùn-ún tánàbí sọ fún wa ní hadith tó wá lóun wá onímọ̀ tí wọ́n lọ júwe rọ́hìbù fún ẹni tó ń sin lọ́run tí èṣù onímọ̀ gbà tó dọ́dọ̀ rẹ̀ lóun ti pààyàn mọ́kàndínlọ́gọ́rùn-ún ṣé o lè ra àforíjìn o lè ra àforíjìn ọ̀nà nígbà tí o sá àforíjìn ìwọ náà ara wọn ni o tún bẹ́ orí ẹ̀ ọkàn ẹ̀ tún ọkàn ẹ̀ tún mì ṣóhun kò só ní mímọ̀ mọ́ ni wà dúlà ìlà àlè wọ́n ṣẹ̀ wá wọ́n ṣẹ̀ wá ṣe kíni wọ́n ṣẹ̀ wá júwe oní mímọ̀ fún ẹnìyẹn ló wá ní àwọn ah, kí ló dé ọlọ́run bá aláforíjìn ni tó bá ti tú bá tó ronúpìwàdà tó tọ́ra àforíjìn yóò foríjìn ọ̀ hmm? máa lọ ìlú báyìí gbogbo wa láti gbọ́ ìtàn àdìsí yẹn kó tó di pé wá kú sọ́nà kò dé ìlú tó ní kó máa lọ yẹn kò dé ìlú yẹn àwọn mọ̀lẹ́kà méjì mọ̀lẹ́kà tó máa ń fìyà jẹ ẹni tó bá jẹ́ lẹ́ṣẹ̀ àti mọ̀lẹ́kà ìkẹ́ wọ́n wá ń du òkú ẹ̀ ọlọ́run tó ní kí mọ̀lẹ́kà mi ò wá dájọ́ láàrin wọn wọ́n wá wọn ibi tó ti ń bọ̀ síbi tó kú sí àti ibẹ̀ síbi tó lọ ibi tó bá súnmọ́ jù nu méjèèjì tó bá jẹ́ pé ibi tó ń bọ̀ ló súnmọ́ jù mọ̀lẹ́kà tó ń fìyà jẹ yẹn ní ògùn rẹ̀mí ẹ̀ lọ tó bá jẹ́ ibi tó ń lọ ló súnmọ́ jù mọ̀lẹ́kà pẹ̀lú pé ó ti tú báyìí ọlọ́run wọn ní ibi tó ti ń bọ̀ ló súnmọ́ jùlọ o ṣùgbọ́n pẹ̀lú àánú ọlọ́run ọlọ́run wá sun ilẹ̀ yẹn wá súnmọ́ ibi tó ń lọ ju ibi tó ti ń bọ̀ lọ ó sì dẹ̀ni ìkẹ́ irú ẹni yẹn ní ìsìn kó jẹ́ pé àfa yẹn ni ọlọ́run lè forí yẹn ó ti pọ̀ jù ó ti lè kú inú kẹ́ni ọlọ́run kò ṣàánú wa torí náà àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ bí ó pọ̀ ìmọ̀ ó yẹ kí ìta sọ yìí náà ìbéèrè wa lè wáyé ṣáá wípé ẹ alámúrù bìlì maaru tọ́lọ̀ wa sọ wa náà yọ alẹ́ mọ́ kárí ńkọ́ pàṣẹ dáadáa tọ́lọ̀ sọ àti mọ́ kọ̀ wa níta ń ni pé dáwà ìmọ̀ kọ̀ mọ́ pa àwọn èèyàn láṣẹ àti mọ́ kọ̀ wa bàjẹ́ yẹn ọ̀nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi máa sọ bólẹ̀ fáwọn afá ati ṣàlàyé o nígbà wa wa sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé falyughayyirhu biyadihi fa'ilam tastati fa'ilam yastati fabi lisanihi wa'ilam yastati fabi qalbihi wa dhalika adhafu al-iman ẹ̀ ń bá rí nǹkan tó kan kọ́ nǹkan tí ò dáa tó jẹ́ nǹkan èèwọ̀ kó fọwọ́ rẹ̀ yí padà tí ò bá lè fọwọ́ ara rẹ̀ yí padà kó fa hàn yí padà tí ò bá lè fa hàn yí padà kó fọkàn kọ́ àwọn afáwa ni àtọ̀gìyìrù bìlìyẹ́ dìlìlì òmùrọ̀ ìmọ̀ fọwọ́ yí nǹkan yẹn padà fáwọn aláṣẹ ni gẹ́gẹ́ bá a ti ṣàlàyé náà àwọn hadith tó ti lọ sẹ́yìn aláṣẹ yẹn ìpele ìpele ni tó bá jẹ́ nu ilé ìtara rẹ ni ìwọ láláṣẹ ibẹ̀ ìwọ ní baálé ibẹ̀ ìyá náà ìwọ náà láláṣẹ lórí àwọn ọmọ ń bẹ ó fọwọ́ rẹ̀ yí padà ń bẹ. tó bá jẹ́ aláṣẹ ti amirul amu ni bíi president ni prime minister ni àwọn yẹn wọ́n kófin kalẹ̀ wọ́n fi yí padà. Hmm? bí lisan lè lè ọ̀làmà àwọn àfa tí ò sáṣẹ lọ́wọ́ wọn ahun làwọn ò fi sọ eléyìí ò dáa wàbílà kọ́lùbí ilẹ̀ ahmed nas yíyí padà pẹ̀lú ọkàn ní ti gbogbo èèyàn bóyá ìjọba ìjọba fún àpẹẹrẹ inú yunifásitì nìsín àwọn ìjọba gbà á láàyè àwọn obìnrin tó bá wọ mínísíkẹ̀tì wọn ò lé wọn nú yunifásitì ẹlẹ́hà ni wọ́n tún ń gbógun tì ní wọ́n ń lé ó sì rí ìwọ wàá lè sọ pé o fẹ́ lọ wá kòkókò pé ẹ fẹ́ máa na àwọn obìnrin tí wọ́n wọ mínísíkẹ̀tì yunifásitì ìyẹn ò kàn án àfẹ́mọ̀ fún wọn ní kòkókò nìsín ọ̀hán ah, tí wọ́n bá mú ọtí wọn sọ sẹ́wọ̀n àwọn àfa ò ní sọ ipá wọn àwọn àfa ò ní ṣe fatuwa pé àwọn ìjọba yẹn pé ẹlẹ́ṣẹ̀ ni wọ́n ò pé ká gbógun tìjọba yẹn rárá wọn ò ní ṣe wọn ò ní ṣe fatuwa pé ká lọ lé ìjọba yẹn àtọ́ kó máa wá àwọn àfa bíi ẹni pé àwọn àfa yẹn gan ẹ̀sìn òye wọn mọ́ ìwọ lẹ̀sìn òye kò sẹ́sìn ìwọkọ̀ ẹ̀sìn òye ó ṣe lé lọ fún ẹnìyẹn ń kòbókò torí pé kó tó lè fún kòbókò kódà nílẹ̀ ṣẹ̀rí àgàn àlè déédéé nàá ńlá wọ́n ó mú àwọn agbófinró mú wọ́n ó wàá gbé lọ ilé ẹjọ́ tí wọ́n bá gbé lọ ilé ẹjọ́ tó bá jẹ̀bi ọ̀ràn yẹn ìgbà yẹn ni adájọ́ ó wàá sọ ìyà tí ó jẹ ìjọba gangan ni ó tún wá ṣe kí ni ni ó fìyà yẹn jẹ ìlà àyàfi tó bá yẹ pé ìjọba fúnra wọn nú òfin wọn ti fún àwọn agbófinró yẹn láti fi àwọn ìyà kan jẹ wọn láì gbé wọn lọ ilé ẹjọ́ a jẹ́ pé òfin ẹ ti wà fún wọn nìyẹn kọ́lọ́wọ́n bá fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kò láàsọ̀tò lọ́kọ́ọ̀lù Ah, eréfèé ń tà sọ àwọn àǹfààní tó wà ń bẹ̀ òun náà ni alákọ̀ọ́kọ́ wajibul mu'mini an yuhabbiba an-nasa billahi wa yurghibahum fil khayri ọ̀ranyàn tàbí ojúṣe mùmìnì ni kó máa fi ìfẹ́ ọlọ́run sí ọkàn àwọn èèyàn kó jẹ́ káwọn èèyàn máa nífẹ̀ẹ́ ọlọ́run àwọn ọ̀rọ̀ tí ó máa sọ àwọn tí ó jẹ́ káwọn èèyàn ó fẹ́ràn ọlọ́run ní ẹ̀rí pọ́lọ́ náà sọnù kùránì ẹ má bu òòṣà àwọn olóòṣà ẹ má bu ọlọ́run wọn káwọn náà máa wà má bu ọlọ́run tí yín pẹ̀lú àìmọ̀ kan kó lọ sọ pé à ìṣẹ́gun yín olójú wo kò woko àwọn náà ò ní àlà àtìyàn náà ó bu torí pé kò mọ ọlọ́run wọ́n sọ bẹ́ẹ̀ àlàyé ló ṣe fún pé ìdí tó fi yẹ ká sin lọ́hùn alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba ni adẹ́dàá a kò tí ì rí ẹnikẹ́ni nínú gbogbo ọlọ́run táwọn ènìyàn ń sìn tàbí òòṣà kan tó sọ pé òun yóò ronú yóò sọnù àtàwọn ẹ̀bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wáyọ̀rọ̀ gbígbàhùn fílẹ̀ ẹ̀ ó máa ṣe wọ́n lójú kòkòrò dáadáa pẹ̀lú sísọ ládá tó wà ń bẹ̀ ẹni tó bá gbààwẹ̀ yóò gbà ládá báyìí ẹni tó bá yọ sàká yóò gbà ládá báyìí ẹni tó bá tọ́jú ọmọ òrukàn akáfìlẹ̀ yẹtì máa kàdà anabi sallallahu alaihi wasallam èmi àtẹni tó bá mójútó ọmọ òrukàn ó na ìka àárín àti ìka ìfábẹ́lá rẹ̀ tá a ti ń pè ní ká júwe lọ́wọ́ tó ń nà sókè báyìí báyìí làwọn ó ṣe rí inú ọgbà àlìjẹ́ náà wọn ló yà ẹ̀rí àwọn òjò wà náà àlìjẹ́ náà ni ẹ sọ fún wọn àwọn ọmọ òrukàn ìyẹn ló sọ kéè kó wọn ṣe pèpè gbogbo ẹ̀yin tẹ́ ń fi ìyà jẹ ọmọ òrukàn ọlọ́run ó fi ìyà jẹ yín gbogbo ẹ̀yin tẹ́ ń fi ìyà jẹ ọmọ òrukàn ẹ̀ ní soríire kò yé póun fi ìyà jẹ ọmọ òrukàn kí ni tí ó rí lórí ire tó bá tọ́jú ọmọ òrukàn ó rí pé yóò ṣe tẹ̀lé torí tó bá ní kò ní dáa fún yóò ní ṣèwọ́ ọlọ́run tí yóò sọ pé ò ní dáa fún àáfàá àti bí ń pa yóò sọ fún wọn pé ìyàwó bóun ní da dáa fún òbóun ló dáa fún yìí ó lẹ́ lómi gan máa fi sọ tàbá ń ṣe wáàsí tẹ́lómi bá ṣe wáàsí pé iná wò ní ó tẹ́ àwọn lọ́rùn àwọn fẹ́ lọ wọ náà gan iná tó ń sọ àwọn ò wọ̀ subhanallah torí pọ́rọ̀ tó ń sọ ọ̀rọ̀ tó ń lé àwọn èèyàn kó ń di ẹ̀sìn ẹlòmíì òní tó wá jẹ́ àlejò náà ti ẹ̀yẹn lé àwọn ò ní ìdí ẹ̀ iná yẹn làwọn fẹ́ lọ wọ̀ nítorí ọ̀rọ̀ tó ń sọ ẹ̀ pé Ali bùnà àbí Talib inú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ báwọn èèyàn sọ̀rọ̀ níbàámu síbí làákàyè wọn ti mọ abẹ́fẹ́ lé wọn kó díẹ̀ sí ni ọlọ́run kò ṣàánú wa. wàá ṣe wọ́n lójú kòkòrò sí dáadáa ẹlẹ́ẹ̀kejì yambagi aladaha ilalọ́ àyànzọ̀rọ̀ bẹ̀ hikmatin ìlà kẹ́fìyà ti tàbílẹ̀ gidá àwọn islam ìlànà ó ti dẹ̀tọ́ fún gbogbo olùpèpè sójú ọ̀nà ọlọ́run kó wòye sí ọgbọ́n wo lòun máa lò tóun ó fi ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn lọ́nà ẹ̀rọ tí ó fi yé wọn tí wọ́n sì gbà á tí ó sì ní dá wàhálà alẹ́ ẹlẹ́ẹ̀kẹta àtàbùṣírù yóò lídu sùúrù rọ ìmọ̀ fáwọn èèyàn ń ro dùnú yóò máa bí ìdùnnú fáwọn èèyàn wàlẹ̀ ìkọ̀báàlì yóò jẹ́ káwọn èèyàn máa gba ọ̀rọ̀ èèyàn wàlẹ̀ tìmí náà yóò sì máa fọkàn èèyàn balẹ̀ lè dá ẹni tí ń pèpè gan wàlímọ̀ ya àrídùhù alanas àti tó dojú ẹ̀kọ́ àwọn èèyàn tó what is presenting to people Hmm, nǹkan tó ń sọ fáwọn èèyàn pé kí wọ́n ṣe yóò jẹ́ kọ́kàn àwọn èèyàn ó balẹ̀ fódodo ni yóò jẹ́ káwọn èèyàn ó gbà yóò sì jẹ́ kí ni wọ́n dùn fáwọn ń ṣe. ẹlẹ́ẹ̀kẹrin àtàṣír yóò lè dùnú fúrọ̀ wàlẹ̀ ìdìbà wàtẹ̀ṣkìkì fi kàlámì dàrí ìmọ̀ kóńkókó ìmọ̀ mú nǹkan lè fáwọn èèyàn máa ní àwọn èèyàn lára ń di ẹ̀sìn yóò máa bí káwọn èèyàn ó máa sá fún ẹ̀sìn nígbà téèyàn bá sọ pé ẹni tí òwe bí ẹni tí òwe láwà ní ọmọ náà ni a ah, ní sọ pé àfa kankan sọ bẹ́ẹ̀ mú kàn mú wá bí àpẹẹrẹ lómi ó ní a ah, tó bá jẹ́ láwà ní ìní òmùn wọ náà òun ṣe tán in tó ṣàlàyé gbà láwà ní ìyànà bí ń wè kíákíá àwọn èèyàn sì fẹ́ ṣe ń tànà bí ṣe ń ó wè hmm? nígbà tí èèyàn sọ pé bínú bá ń bí ẹ forí sọ ganan borí sódà kó pè mú bínú bá ń rí ẹ forí lò ganan bó bá rí sódà kó gbé mú ni àà ah, mo ò ní súnmọ́ mo kàn mú wá bí àpẹẹrẹ ní o kó ló ṣàforíjì fún wa àwọn nǹkan tí ìnira yóò mọ máwọn èèyàn sáǹdì ẹ̀sìn wọn ò mọ kọ̀yìn sẹ́sìn yóò sì máa kó ròyìnròyìn sí wọn nípa nípa ọ̀rọ̀ tí ẹni tó ń pèpè sẹ́sìn sọ pé aṣọ ọlọ́run náà ló ṣe lé ọlọ́run ò lè sọ nítorí pé ó kó nira báwọn èèyàn wa ana uradiya lahum dinan ìgbà ààyè àánú àti kí ọlọ́run pẹ̀lú àwọn ẹrúsìn rẹ̀ pé ọlọ́run ọba àlékè ọlá ó ṣe lófin fún wa òfin kan tó rọrùn ó sì fún wa ní ẹ̀sìn rọrùn kì í ṣẹ̀sìn nira ní Islam ìmọ̀lẹ̀ Islam ò lé gbogbo àìnímọ̀ tó máa ń jẹ́ kẹlòmíín náà kó nira báwọn èèyàn àmọ́rọ̀ tá à ń sọ yàtọ̀ sáwọn èèyàn tó forí ara wọn gbẹ́sìn kalẹ̀ o wípé àwọn fẹ́ ṣe ìrọ̀rùn fáwọn èèyàn di ẹ̀sìn rárá mo ti ṣàlàyé níbẹ̀rẹ̀ o wípé gbogbo ń ta àpìlẹ́sìn yẹn gangan ni ìrọ̀rùn kì í ṣe bí wọ́n forí ara rẹ̀ gbé kalẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ ṣàlàyé ọ̀nà ìrọ̀rùn yẹn ọ̀nà tí ó fi yọ àwọn èèyàn tí ó rọrùn tí ò ní kó nira báwọn èèyàn ló fi ṣàlàyé hmm? ọlọ́run kò ṣàánú wa dáadáa wọn lọ́mọ jù ú bàjẹ́ torí náà ọlọ́run jẹ́ oyé wa ń bẹ̀ ẹ̀sìn tóun fún wa ẹ̀sìn rọrùn kì í ṣe ẹ̀sìn nira kẹ́nìkan kan máa sọ pé ìsìláàmù o ẹ̀sìn ìnira ni subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wa sallama taslima kathira kathira wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh